mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí ìlúmọ̀ọ́ká olórin nì tọ́pẹ́ àlàbí sọ nípa orin ìlúmọ̀ọ́ká olórin adéyínká aláṣeyọrí eléyìí tí ó pe àkọlé rẹ̀ ní onídùúró mi. onídùúró mi ẹ ṣe wo agbẹjọ́rò mi ẹ mà ṣe wo tí orin náà sì ti gba gbogbo ìgboro kan Tọ́pẹ́ Àlàbí ló takò orin náà lásìkò tí ó lọ ṣe iṣẹ́ ìránṣẹ́ orin rẹ̀ níbì kan tó sì sọ wípé Ọlọ́run kì í ṣe onídùúró tòun. onídùúró mi ẹ̀ ṣe Ọlọ́run èso onídùúró tèmi. Ọlọ́run kọjá onídùúró sà ó kọjá onídùúró èmi náà láìkí orin yẹn jọ tí mo fẹ́ kọ́ báyìí ẹ̀mí mọ́ nígbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ìlúmọ̀ọ́ká òṣèré àti olórin tó ń ti àwọn aláwàdà ni wọ́n ti ń lo ìtàkùn ayélujára wọn fi ṣàtìlẹ́yìn fólórin adéyínká aláṣeyọrí lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ tọ́pẹ́ àlàbí èyí tó sọ gba orí gbogbo ayélujára kan àwọn òṣèré bíi mercy aigbe kenny george madam sajẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti ṣègbè lẹ́yìn akọrin náà tí wọ́n sì gbàdúrà fún yínká aláṣeyọrí bákan náà ní sọ̀rọ̀sọ̀rọ̀ ni yẹmí àjídé pẹ̀ pẹ̀lú sọ tirẹ̀ ó sì gbàdúrà pẹ̀lú ìbùkún ńlá fún Yínká aláṣeyọrí ẹ̀wẹ̀ Ṣọlá Allynsy kò gbẹ́yìn nínú àwọn tí wọ́n fi ọ̀rọ̀ náà tó ti fọ́nrán fídíò eléyìí tí ó ṣe sórí ayélujára pẹ̀lú hashtag I stand with Adéyínká aláṣeyọrí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àdúrà tí ọ̀pọ̀ àwọn ènìyàn gbà báyìí ni pé kí Olódùmarè kó gbé wọn sókè lẹ́nu iṣẹ́ wọn látàrí wípé láàrin wákàtí mẹ́rìnlélógún tí ọ̀rọ̀ ìlú mọ̀ọ́ká Adéyínká aláṣeyọrí àti Tọ́pẹ́ Àlàbí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ báyìí ni àwọn tó ń tẹ̀lé Yínká Aláṣeyọrí lórí ayélujára pàápàá lórí Instagram rẹ̀ ti fò fẹ̀rẹ̀ tí ó sì ti lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún di àsìkò tí à ń kó ìròyìn wa jọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje òṣèré tíátà nì Fathia Balógun ṣe àfihàn ilé ìtajà irun obìnrin tuntun rẹ̀ eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣí lórí ayélujára tó sì sọ fún àwọn èèyàn wípé ẹ wá bá mi ra nǹkan tí mò ń tà ní Fathia ẹ̀ ní báyìí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tó ń ti àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n ti ń kí Fathia Balogun kú oríire ilé ìtajà irun tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà agbójà freshra mítìtì ní ìlú Èkó látàrí bí ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká olórin adẹ́rìn-pòṣónú tó ń ti àwọn òṣèré ṣe farahàn nínú ètò alárinrin náà èyí tí wọ́n wáyé tí wọ́n ti pè ní agbójà freshra ní ìlú Èkó àwọn bíi Kofi Dagoro ara Adunni Nefertiti Kàyéfì ọmọ baba Princess Blessed Lafọ Pétérù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi tí wọ́n ti ń fi ẹ̀rín àti ohun ọlọ́kanòjọ̀kan dá àwọn ènìyàn lárayá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká olórin ni Wizkid mi ìlú Àbújá títì lórí bí ó ti ṣe ayẹyẹ ọdún kẹwàá tí ó bẹ̀rẹ̀ gbígbé àwo orin jáde bẹ̀rẹ̀ láti bí ó ti sọ̀kalẹ̀ láti inú bàálù ní àpẹẹrẹ ọjọ́ náà ti fi hàn wípé ọjọ́ náà yóò ní arinrin débi wípé lásìkò tí ó lọ jẹ oúnjẹ alẹ́ kó tó di wípé ó bọ́ sí orí ìtàgé láti dá àwọn tiẹ̀ lárayá ìlú àbújá mìtìtì bí àwọn olólùfẹ́ Wizkid ti tú jáde láti kí láti bá a ṣàjọyọ̀ ọdún kẹwàá tó ti bẹ̀rẹ̀ sí ní gbé àwo orin jáde ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀ àwọn ènìyàn pàápàá àwọn olólùfẹ́ dérelé ẹdun òní wọ́n ti ń fi ọ̀rọ̀ ìkíni ọlọ́kan-ò-jọ̀kan ránṣẹ́ sí ìlú mọ̀ọ́ká náà ẹni tí ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí ogójì ọdún rẹ̀ nílọ́ọ́lọ́ yìí dérelé ni ó gba ẹ̀bùn ọkọ̀ tuntun fún ọjọ́ ìbí rẹ̀ tó sì tún fi ìmúra àrà ọ̀tọ̀ hàn nínú àwòrán tí ó fi léde láti kí ara rẹ̀ kú ayẹyẹ ogójì ọdún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ ṣìnkún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tẹ ìyàwó ilé kan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Blessing Agoro ẹni ọdún márùndín ní ogójì pẹ̀lú ẹ̀sùn wípé ó ta àwọn ọmọ rẹ̀ méjì Ṣemílóore Agoro àti Deborah Agoro Ṣemílóore ẹni ọdún mẹ́rin nígb nígbà tí Deborah jẹ́ ẹni ọdún méjì àwọn ọmọ rẹ̀ méjèèjì yìí ni a gbọ́ wípé ó tà ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà ìyẹn three hundred thousand naira ọkọ rẹ̀ ẹni tí ó mú ẹjọ́ náà lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá sọ wípé òun béèrè àwọn ọmọ lọ́wọ́ ìyàwó òun ó sì kọ̀ láti dá òun lóhùn àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn obìnrin ọ̀hún ṣàlàyé fáwọn ọlọ́pàá wípé láti bí ọdún méjì ni ọkọ òun ti lọ láì wẹ̀yìn wò léyìí tí ó mú kí ohun gbogbo nira fóun láti gbé bùkátà àmọ́ o lẹ́yìn eléyìí ó ní ọ̀rẹ́ òṣèré òun kan kọ́láwọlé ìmọ́lẹ̀ ayọ̀ fi àwọn tọkọtaya tí wọ́n nílò ọmọ tó fi òun o ní ìlú port harcourt tí àwọn sì ta àwọn ọmọ méjèèjì fún ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà three hundred thousand naira di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó gba orí ayélujára kan pàápàá èyí tí alukoro àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn taari sí tẹlifíṣàn Orísun ló ti sọ wípé ọwọ́ ṣìkún òfin ti obìnrin ìyáálé ilé kan ẹni tó ta ọmọ rẹ̀ méjì. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀kan nínú àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà mikel obi ló ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ kogi ìyẹn gómìnà yàyà bello ní àná òde yìí ó sì sọ pàtàkì àwọn ọ̀dọ́ nínú ìṣèjọba tó ń ti ìdarí ní orílẹ̀-èdè nàìjíríà nínú èyí tí gómìnà yàyà bello pẹ̀lú kí n lẹ́yìn tó sì sọ wípé bí àwọn bá fún àwọn ọ̀dọ́ láàyè láti ṣe ìdarí orílẹ̀-èdè yìí ó ṣeé ṣe kí ohun gbogbo tún tẹ̀ síwájú. ní nọ́mbà alákọ̀ọ́kọ́ alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ológun ní ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà asòfin ali ndume ló ti ké sí ààrẹ muhammadu buhari láti má ṣe lo owó eléyìí tí wọ́n ń yá láti àwọn ilẹ̀ òkèrè fún sísan owó oṣù àwọn òṣìṣẹ́ àti àwọn àjẹ́lẹ̀ owó tí ìjọba ti jẹ ní ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ báyìí ó ní ohun tó dára ni kí ìjọba lo àwọn owó náà gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ kò ní jù báyìí fún àjá àbalẹ̀ mẹ́wàá wá ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà míì orúkọ tèmi ni ṣògo rẹ̀ ní kejì àbíọ́nà ó dàbọ̀.